sí àmì ti pọ̀jù àmì ti pọ̀jù wàhálà pọ̀jù ẹ̀jẹ̀ ní wà lára ìjọ wa lẹ́nu èyí ń gbàdùn àwọn jìyà àwọn tó rí wọn ò pé kan ẹ̀fẹ́ lọ pàtẹ ọba ṣe ní ọmọ pàtẹ ẹ̀fẹ́ lè lọ pọ̀kù sọ. wọ́n fi ìyá wọn dọjọ́ alẹ́ ni. the reason tèmi tèmi ṣe bẹ̀rẹ̀ sí sáré by my brother you know the reason why i dey run up and down. ní ọdún méjì sẹ́yìn mo sì sílé mi ní tẹ́mínà mo sì sílẹ̀ lẹ̀ ọlọ́run táǹkì pé ọlọ́run ọba ènìyàn ọlọ́run ọba ọlá ọlọ́run ọba títí láyà ní pẹ̀lú ó ní kí n gbàdúrà fún nàìjíríà ọjọ́ méjì two days later ọlọ́run gbé mi lọ sí ilẹ̀ ìfìlẹ̀ àwọn haúsá àwọn fífi yẹn para wọn ni mà tó tọ́ ni mo sọ o kò sí kò tí mo para ọgbà ni yín mọ̀ mi o mo wà comfortable mo ní ìdílásí máa sáré kí n tó kí bọ̀ àwọn fífi yẹn ń dúbú ra wọn ní northern part of Nigeria ṣé wàá rí nǹkan tó ṣe yẹn ọlọ́run á ti gbé mi lọ sí ilẹ̀ Yorùbá Èkó lọ́nà gbé mi lọ wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn aráàlú Èkó wọ́n bẹ̀rẹ̀ sí ń ta wọ́n this was three years ago. kò ṣe kí ni. and you want me to be quiet. ẹni kí ni. ẹ fẹ́ jẹ́ kí n dákẹ́ mo lè dákẹ́ because ọlọ́run ta kéde he said there is going to be a time tó bá bẹ̀rẹ̀ àwọn àwọn òkúta láti máa sọ̀rọ̀ àwọn tó lu bá ní ṣiṣẹ́ tó bá ṣiṣẹ́ ní sáré sí lọ́sọ̀ yes yes yes. On, on, on, on, on, on, on, on, on, on, on, on, on, on, on, on, on, on, on, All right, we are live in central London. We are live in Trafalgar Square where we are all going to be here. We are sending a strong message. First and foremost, I welcome you to the Yoruba nation, a peaceful, loving people. the Yoruba people around the world, about 60 million of us, living piece by piece until the Fulani invaded every crooks and corners of the Yoruba land. And what they've done is they've allowed what Jackie kí gbogbo wa lákọ̀ọ́kọ́ ká kọ́kọ́ sá kúrò ẹni tó location nine. in sọ fún yín ní sẹ́ pé gbogbo ẹni èmi ti sọ tẹ́lẹ̀ fún yín pé UK táwa yìí òun ló máa pín Nàìjíríà ọ̀nà méjì ni tí UK ò bá pín Nàìjíríà àbá wọn pín Nàìjíríà Nigeria is the last empire of Great Britain Nigeria is the last empire and we will end that empire the empire tó fi di pé ìyà ń jẹ mẹ̀kúnnù oúnjẹ aráàta oúnjẹ aráàánú lé tó fi di pé àríbì kankan lọ sí mọ́ ilé ò ṣe lọ oko ò ṣe lọ àmọ́ àwa ń sọ fún wọn pé ihun tí a ti gbé dání nísìn ó bẹ́tà kó prepare fún the worst case scenario Nigeria will break my name is Olayomi Koiki. hello yeah we too are live. It's Yeah, all right. Nigeria will break. But before Nigeria break, we will first raise the awareness. Orúkọ tèmi Ọláyọmí Kóìkì ni mò ń jẹ́. Màá sọ fún wọn pé sẹ́, the last empire Great Britain a máa fọ́ sí wẹ́wẹ́. Apart from the spiritual side táwọn tó ti rí, apart from the spiritual side, we are also telling them in advance ó better that we do this peacefully ìtorí pé tá a bá ti ṣe peacefully that means pé wọ́n fẹ́ ká dá wàhálà sílẹ̀ nìyẹn we are not joking with them we are here already more people are coming a ṣe ń dé díẹ̀ díẹ̀ ni gbogbo ìtàn sọ pé kọ́ má jáde níborí kọ́ má ti jáde àwa má jáde àwọn náà sọ pé kọ́ má jáde kọ́ lọ sọ yẹn fáwọn àwọn ara wọn àwa sì wà níbí báyìí àti dé bí báyìí ẹni tó bá wà nílé gbéra máa bọ̀ níbí báyìí ibi ìbáyìí gangan ni ibi tó yẹ kó wà lẹ́nu láti fi ẹ̀dùn ọkàn ẹ̀wọ̀n lẹ́ẹ̀kan sí my name is Ọláyọmí Kóìkì ṣẹ̀rẹ́ àwọn màmá wa ṣẹ̀rẹ́ àwọn màmá wa tó yẹ kó ti padà sílé wọ́n wà nínú òtútù àwọn màmá tí gbogbo wọn tó yẹ kó ti padà sílé ṣẹ̀rẹ́ àwọn màmá wa ṣẹ̀rí wọn ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́ for years for donkey years nílùú yìí ẹlòmíì ti wà lamẹ́ríkà forty years ẹlòmíì wà ní UK thirty years ẹ̀ ní kúure gbogbo yín ìtàmàbá yín pò àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ ní àpò ni oyè yín nísìn so but one thing is we are well yeah mo ti gbọ́ pé gbogbo Ìbàdàn pátápátá wọ́n ọlọ́pàá rẹpẹtẹ sí Ìbàdàn ẹ ọlọ́pàá sí Ìbàdàn ẹ jẹ́ kankan fún yín ṣe rí nǹkan ló máa lead sí nǹkan one thing will lead to something and that's something I've started today that I've started today and nothing will change that àbá ah, àmà pọ̀ whether we are hundred one thousand five thousand ṣe one percent táwọn náà jẹ́ yẹn tó fi di Nàìjíríà mú àwa náà need only one percent only one percent la need to shut down that country called Nigeria and we will do that and nothing will stop that We will shut it down, whether they like it or not. Nigeria is at the verge of breakup, and it's happening already now. Let me say something. The international community might pretend that they cannot hear what we are saying. They can pretend that they cannot see us. Hello. the international please nobody should call my line please apart from àwọn tó bá ń bọ̀ ní Trafalgar Square ẹ̀yin tẹ́ bá wà ní Nigeria, please do not call the line now at the moment please. Hello. ó ní kí ni ẹ. ẹ so amúfin ó wọlé ní ká má dúró níbí báyìí nísìnyí for now so gbogbo tó ń sọ yẹn tẹnu ẹ ló ń sọ so tá ti pọ̀ amú amú lọ sókè ẹ lẹ́ẹ̀kan sí we are telling the world that uh, even in Lagos here National Stadium Surulere precisely. One thing we must understand is, hey, I want to, I want to Cambridge. How are you, my sister? Yeah, yeah, yeah. I'm gonna, I got a mother more. People have arrived from Cambridge. Sherry alàgbà tó wá yẹn láti Scotland làwọn ti loti, loti, loti, loti. wá láàárọ̀ yìí. Scotland that means they are not joking. Scotland loti wá Mama wa nìyẹn mama wa àwọn mama wa nìyẹn Sherry láti Cambridge. Sherry one thing a lot of people is Sherry ẹ̀yin tẹ̀ ń gbé UK ẹ ti wà comfortable ẹ ti gbàgbé pé ìjọ tó bá lọ́lé àwọn ọmọ tí wọ́n tẹ́kẹ̀ àyàn àwọn ọlọ́mọ apá ẹ́ ó ti gbàgbé ara ara ara ẹ ti dẹ̀ ara ẹ dẹ̀ o rò pé torí pé o wà ní UK o wà ní America o wà ní Canada o wà comfortable sórí àwọn ọmọ tó wà ní Nàìjíríà tí wọ́n tẹ́kẹ̀ á fìbọn pa ẹ́ kò tẹ̀ níwò lẹ́ẹ̀mejì nítorí pé á wò pé o wà better off jòun lọ á wò pé owó tó ń kó yẹn ó dájú owó tóun ní nílé lọ á wò pé opportunity tí wọ́n ní òun ò lọ opportunity yẹn ó máa pa ẹ́ kò tẹ̀ níwò lẹ́ẹ̀mejì á dẹ̀ ó lè pa ẹ́ for mobile phone lásán ó lè pa ẹ́ fún torí iphone sórí iphone tí mo gbé dání torí iphone tí mo gbé dání wàá pààyàn lé lórí ní nàìjíríà because wọ́n mọ̀ pé iphone yìí is about a thousand pounds wàá dẹ̀ pa ẹ́ wàá tún kúrò láì rẹ̀ wàá tún tọ́ sí ẹ lára sórí ọ̀rọ̀ pé eré là ń sọ sórí eh, Borno state government sórí bí wọ́n ṣe pa thirty of his army tó ń tẹ̀lé wọ́n parọ́ ni ó jù bẹ́ẹ̀ lọ. so if if they can attack a governor tó ń lọ pẹ̀lú convoy convoy mélòó ni wọ́n ní tó bá travel láti èkó dé abẹ́òkúta convoy ọlọ́pàá mélòó ló máa tẹ̀lé ẹ láti èkó dé ondo convoy ọlọ́pàá mélòó ló máa tẹ̀lé ẹ láti abẹ́òkúta dé kwara ìwọ náà máa ronú sílẹ̀ nǹkankan máa ronú sí pé life tí wọ́n ń gbé níta tó rò pé káwa gbẹnu dákẹ́ ká shut àmọ́ tá à ń sọ sórí ìjọ tó bá lọ sílé ẹni tó tẹ expect kó máa pa ẹ́ òun ló máa yanjú ẹ̀ kúrò once and for all let me tell you one thing yes we're expecting everybody make your way down here forget about all those things that they are talking about six six ọ oh, ní kúure ta ló sọ pé six six six six òṣìwò àwọn ọmọ wọn jáde níbí báyìí ní saturday wọn jáde ní saturday tán ẹ máa bọ̀ we will go on the six six formation but ibi báyìí la máa wà and we are not going back let me say something to those that are thinking that you know, a Yoruba nation will not come true first it has been seen spiritually spiritually what it confirming so we cannot dispute that àwọn tó jẹ́ ẹni ọlọ́run wọ́n ti rí wọ́n ti rí ní last year wọ́n ti rí ní ten years ago wọ́n ti rí ní twenty years ago in táwa ń ṣe nísìn ni pé à ń gbé revelation táwọn ti rí yẹn àwa wá ń gbé padà wá kó lè tètè materialize that is what we are doing now so you might not understand a lot of you might be upset and say ah bí bọ́ọ̀bọ́ yẹn ṣe ń sọ̀rọ̀ àwọn ò like ẹ̀ bí bọ́ọ̀bọ́ yẹn ṣe ń sọ̀rọ̀ ẹ jẹ́ ìsàn ọkọ̀ fún yín àti christian àti muslim fúlàní máa pa ẹ́ kò tẹ̀ níwò bíyá christian muslim nìyẹn a ti ń gbé papọ̀ àwa yorùbá ta jẹ́ muslim ta jẹ́ christian àtòníṣẹ̀ṣe tó bá dènà agboolé kan ní èkó wàá rí bá christian níbẹ̀ wàá bá muslim níbẹ̀ wàá bá àwọn oníṣẹ̀ṣe níbẹ̀ olúkálukú respect rẹ̀ fúlàní tó ń bọ̀ nísìn do not care whether you are a muslim you are a christian and oníṣẹ̀ṣe nìyẹn wọ́n máa pẹ́ wàá gé orí ẹ̀ wàá tún fi ṣe fídíò wá sórí twitter òun rò péré là ń sọ òun péré là ń ṣe because o are comfortable ni because you are living in a very comfort zone that is why you cannot think forget about the british british ló so wá papọ̀ àwọn ọlọ́mọ atún tó wà nílẹ̀ yìí tó o tún peacefully ó máa dìjà ìtò tá a ṣe bá lọ yìí ó máa eventually dìbà bánlá ìjà á dìjà débi pé àwọn gan ẹ̀mí wọn gan ò ní gbé ẹ jẹ́ n sọ kọ́kọ́ fún yín let me say something ẹ káàárọ̀ sà àwọn bàbá wa wọ́n kúrò ní nàìjíríà thirty years ago wọ́n lè padà sílé because there is nothing called home ẹlòmíì kọ́lé sí ìjẹ̀bú òde ẹlòmíì kọ́lé sí ondo state kò lè lọ sọ́ńdò mọ́ nítorí pé kí ni the security there is not secured anymore gbogbo ohun tí àwọn gómìnà yẹn ń play wọ́n sì ń play Maradona ni tó bá dé stage kan wàá gbà pé àwọn gan máa sá wọn ní mọ̀gbà tó máa sá kúrò ní Nàìjíríà I'm telling you that you can see people are just arriving bit by bit bit by bit we are just mobilizing àwọn tí <laughs> àwọn tí Sowore ló wà ládùúgbò yẹn lọ́hùn sórí wọn lọ́hùn àwọn tí Sowore ló wà lọ́dọ̀ yẹn lọ́hùn ẹ̀ so ìtàfin sọ fún ìjọba pé ṣe rí pé nàìjíríà ò ní pín yẹn forget it Nigeria will eventually go we have already said it and we continue to say that if you do not allow a Yoruba nation to come through we will end up we will end up fight to the end ṣe rí wọn ṣe rí àwọn màmá ṣe rí gbogbo wọn gbogbo àwọn màmá tó yẹ kó ti padà sílé can you see them can you see all our aged parents that they are meant to be back in a Yoruba nation, they are still here, you know, in a very, very cold weather. And you are telling me not to fight. I am ready and we will fight this. And those of you that think we are just talking on the social media, we are coming down to Nigeria very soon. We will come down and nothing will happen. In Toba,le bá lè mú politician tó wà nínú Nigeria, one percent of them don't control wa, àwa náà ń bọ̀ nísàlẹ̀ and we will fight to the last end. A máa pààyàn tó a ìtorí pé àwọn fúnra wọn ti ń pa wá for a very long time they have been killing Yoruba they have been killing Igbo and they have been killing Hausa enough ẹ lọ sọ fún Sultan of Sokoto pé kó máa gbáradì ẹ lọ sọ fún gbogbo àwọn caliphate kó lọ gbáradì ẹ lọ sọ fún gbogbo wọn because after October first yìí we will start going heavy on them a máa pa wọ́n nítorí pé kí ni àwọn náà ti pa so many people a máa pa wọ́n náà let every embassy tó wà ní Nàìjíríà máa gbáradì ṣé àwọn sẹ́tọ̀ Boko Haram Boko Haram wọ́n threaten aráàlú àwọn ló wà lẹ́yìn Boko Haram we know that the North are behind the Boko Haram the Boko Haram tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí is actually being set up by the northern people to destruct and make sure that the Yoruba people do not have access to their land we will end up activate as well heavily and I mean heavy heavy heavily if the worst case scenario we shut down the whole system once and for all so that nothing works anymore and then everybody will come back to the drawing table ṣe rí gbogbo àwọn tí àwọn organisation kan sọ pé we are going peacefully yẹn a kàn ń ṣe yẹn nítorí pé kí ni we believe that we will go according to the international law but when two people are not fighting they will not come and ask us what is the problem the problem now is we want a Yoruba nation we are tired of a fucking nasty contraction that you call Nigeria. Nigeria is a shithole. Nigeria was a fraud that was set up by Great Britain. Great Britain will come out. The Queen will come out. The people here understand more than you don't know. We have just started. This is not going to be the end of it. If they do not allow Nigeria to break, we will break Nigeria from inside Nigeria on their behalf. We will create chaos, and I mean every chaos we will make sure that no transaction is coming out of Nigeria anymore. We will make sure that no transaction goes into Nigeria anymore. We will also declare very soon that we will not use a Nigerian passport anymore as a Yoruba people. We have just started. We will not use that fucking passport anymore. That green, white, green passport. We will disrupt the whole system around the world. When we start telling people not to go out anymore when they are traveling with a Nigerian passport, then we will disrupt the system from inside and outside. a ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ ni we were just starting ẹ ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni pẹ̀lú àwọn sọ pé kọ́ máa wà saying we should not come out àwọn oníṣẹ́ kọ́ máa jáde make your way to central London kí ọlọ́pàá kó arrest gbogbo wa lẹ́nìí let them arrest every one of us the police here in UK will have to arrest every one of us because we know if they do that last week Saturday here we saw the amount of people that were here uh, last week Saturday and the, and the previous week we will be here we will do six six and as people are coming we will make sure that they are six six we will obey the law but they will not tell us to go because we are here because Great Britain made a lot of Yoruba people to be living here for the last thirty, forty years a lot of people that are living here is because the Great Britain that set up the amalgamation have allowed us to stay here for too long and we cannot go back because the fucking system there is not working the stupid contraction that you call Nigeria is not working we will eventually end it either peacefully or we will fight our way out. A very good morning to you all over the world as you are joining us. We are still just starting Ekaro, Ekaro. Very, very good morning. One thing you got to understand is people will say, why are you worrying yourself? Nigeria cannot break. If Nigeria do not break, we will break it. We will disrupt the system internally and externally. We will disrupt it. There are millions of things that can be done to shut down a country millions of things. A lot of you will say, how is that going to happen? We are going to bring it one at a time. The first thing that has been done is they have registered us under the UNPO according to the Yoruba World Congress. We will follow that line. We will push it, but we will not allow that line to drive for one year, two years. No, no, no, no, no, no, no, no. By December, we need to know how far the Yoruba World Congress has gone. We need to understand whether they are doing more. If they do not do more, then by January next year, we will start activating some few things. Let me warn all the governors in the southwest. Let me warn them. We know who you are. We know where you live. We know where your children are schooling, both inside Nigeria and outside Nigeria. The way you are threatening the Yoruba people in southwest, we will come for you as well. Heavily, and I mean heavily, we will come for you. My name is Olayomi Koiki. Look at my face very well. Look at my face. DSS, look at my face very well. Look at this face very well. We will come for every one of you. Your son, your children, your daughter, your wife. We will come after every one of them heavily. The same way you are maltreating every average Nigerian. We will come for you as well. Whether you come inside this country, whether you go to America, whether or better, kẹ́ lọ beef up gbogbo security go and beef it up more. Go and beef it up more because there is a problem that is coming inside the country and that problem we will make sure that we shut it down. We will shut it down and nobody can stop that shutdown. Once again, my name is Ola Yomikoiki. We welcome you as you join the broadcast this morning. As you can see, all over the place, people have come because they are tired of the system that is not working. People are tired because they know that the country is not working for a very long time. And it is time now that we tell the world that the country will be totally totally shut down once and for all. Once again, a very good morning. If you're in London, make your way down here. Don't worry about whatever they're saying. Make your way down here. Nothing will happen. Great Britain has made many of many many many of us to stay here for a very long time. Some people came here in their 60s, in their 70s, in their 80s, in their 90s. More people are still trying to make their way down here as well in 2020, and yet they will not give them visa. Yet they are not talking about the atrocity that is happening inside Nigeria. Yet they refuse to talk to the government how we will break it up eventually. One thing is, Nigeria is at the verge of breakup. And that breakup have already started. From today, the Yoruba people are giving a strong message to the international community. A strong message. And this amalgamation, this fraudulent amalgamation that was set up by the Nigerian, uh, by the British It's time now that we give and hand to it. So we're gonna move down to the top there. Let's move towards the top. We're gonna move towards the top. So once again, my name is Olayomi Koiki. Emma, máa Sherry, ṣe Sherry, kò sẹ́rù kankan, kò sí kankan tó anybody Say Forget about it. Kò sí kankan tó máa fi anybody Say Enough is enough. Enough of the shit hole that you call Nigeria. Nigeria will eventually break. One thing is, how soon, how quick, and when are yìí. And let us tell the federal government, we will make life miserable for you. The 60 years that you have made life miserable for people, they cannot access education, they cannot access good health care, they cannot access security, they cannot access anything in a country that is well blessed. Naturally, everything is there, but you refuse. Ẹ̀ ń jí owó, ẹ̀ ń kówó yẹn jáde, ìyìn gọ́vnà ń kówó jáde, ìyìn president ń kówó jáde. But we are now saying to them that enough is enough. Enough is enough. Ṣẹ̀rẹ́ àwọn ti àwọn ti Revolution revolutional nìyẹn ṣẹ̀rí àní nàìjíríà máa pín sẹ́ ìkànnì méjèèjì ni a fucking shit hole country tẹ́tìrì and these are our people more people are coming down you know more people are coming down uh, you know we've seen people arrive all the way from Scotland ṣẹ̀rẹ́ ìtẹ́ ń gbé ní London ó wà comfortable àbí ló ṣe ń gbé ló ṣe ń jáde you are very comfortable ìjọ tó bá lọlé ọmọ tó expect òun ló máa pa ẹ́ akọ̀ pa ẹ́ for mobile phone lásán ó máa pa ẹ́ lásán for mobile phone so. ṣe ríran ṣe rí àwọn tí àwọn tí revolution nìyẹn àwọn tí revolution now, here, ṣe so let's see this is uh, central London and once again we are live so. Once again, a very good morning to those of you that have joined us. So we do ẹ káàárọ̀ sá ẹ ra sá ẹ ra sá ẹ ra sá ẹ ra so ṣe ẹ rò pé gbogbo àwọn táwọn níbẹ̀ àníṣẹ́ ni àníṣẹ́ but à ń wo future àwọn ọmọ wa à ń wo future àwọn tó wà nílé àná ẹ̀yin tẹ́ wà ní bíbáyìí tó wà ní UK òun ní kí ló ń ṣe ẹgbẹ́nu dákẹ́ kí ló ń sọ is because you are very very selfish you are selfish a very selfish individual and that is the reason why you are not doing anything at all enough is enough Nigeria will break up and yes we have started that and like you said our OAM lele we thank you very much you know the OAM and also the Yoruba First House as well you know one thing is we will stand united with all the Yoruba against the atrocity adupelowo gbogbo different organization make your way down here hello yes ok tó bá tó bá ti wà live tó bá ti wà live kó jẹ́ kí n mọ̀ so that màá lè pick signal yẹn látọ̀dọ̀ ẹ alright then ok o máa ní láti send ọmọ ọmọ ok mo àjọkẹ́ proper ẹni rẹ̀ ló máa fi dìbò àwọn ló máa fi ṣe ẹ tó bá ti lọ live kó tó lọ live yẹn kó pè mí so that màá lè ṣe start watch lé lórí. alright ok then ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ wà ní tẹ́ wà nílé ẹ jókòó sílé ìwọ fẹ́ máa wà wá lórí social media o rò pé jà social media là ń jà ni you have to come out so that they can hear our voice you have to come out so that the world knows our problem don't sit down at home and think that you are comfortable you might be comfortable have you ever thought about those that are not comfortable have you ever thought about those that do not have access to quality healthcare? have you ever thought oh you want people to come all the time You want people to come all the time and be asking you for one pound, two pound, Erama. You want people to come and be asking you for three pounds and ten pounds on social media. When we can declare a better healthcare system where we can make things a very better place. Once again, a very good morning to those of you, and then we will continue from here. And as we say to people, very good morning from all over the world. We are live in Trafalgar Square, where we are making our mark to say that the shit old Nigeria we will eventually bring it down whether they like it or not. More people are still coming. More people are coming. We are still here. Make your way down. Don't sit down at home, especially in tẹ́ London. Let us fight for those that do not have the voices back home at the moment. Let us make noise. Let us tell the international community that Nigeria was never and will never work and it is time that we bring an end to it. Once again, I will be going round and just be asking the question kí ni ìdí gangan táwọn fẹ́ kí Nigeria break so that we can hear from each of those of uh, people that are here already. Once again, a very good morning and let's go round at the moment. Uh, first and foremost, as you can see, the 1914 amalgamation that was brought to us by the colonial master. It is not Lord Lugard. A lot of people talk about Lord Lugard. Great Britain ló fún ní àyè tó fi lọ ṣe tó ṣe yẹn sọta bá ń pariwo Lord Lugard ìbíyàn kan ló wà lẹ́yìn ẹ̀ tó sọ pé kó lọ ṣe tó ń ṣe yẹn my mom you know, eh, is afraid to return back even though she has a property she cannot return back because there is no home to go to. ẹ jẹ́ ká kọ́kọ́ kí àwọn màmá wa ẹ káàárọ̀ màmá ẹ káàbọ̀ sórí ètò ẹ adúpẹ́ pé nínú wẹ́dà tó ṣe kínníkínní ẹ jáde kí gan tẹ fi jáde wá sí ibi ìbàyí láàárọ̀ yìí ẹ ṣàlàyé fún gbogbo àwọn tó ń gbọ́ wa kó má rò pé bí akó ìkí mídíà nìkan ló ń pariwo nínú bí àbí nǹkan kan ló ń ṣe ẹ bá wa sọ̀rọ̀ màmá. ìdí tí mo fi jáde ni pé I was one of the people that uh, tí mo ní scholarship láti wá sílùú yìí over forty years tí mo dẹ̀ ti wá kò sí ná kò sómi àṣerere àwọn ọmọ wa ló ń kú sí. ẹ ẹ wá ṣe ẹ wá dúró sórí iwájú bíbá ṣé bẹ́ẹ̀ láti máa máa so that alif hẹ́n ó ti da bẹ́ẹ̀ yẹn ó à ń gbọ́ yín mọ́. ìdí tí mo fi jáde ni pé over forty years tí mo ti kúrò ní nàìjíríà kò sí iná kò sí improvement kò sí kò sómi àwọn ọmọ wa ò ríṣẹ́ ṣe àwọn ọmọ wa wọ́n ń kàwé wọn ò ríṣẹ́ àwọn fúlàní wọ́n dominate power a ṣe rere àwọn ọmọ wa ń lọ sí sí káàkiri àgbáyé wọ́n lọ ń ṣiṣẹ́ kíṣẹ́ àwọn àwa ọmọ aláṣọ adìẹ adìẹ adìẹ ọmọ ẹni tó ń rìn kiri a ní fúṣọ àwọn ọmọ wo ò ní fúṣọ àwọn kàbáàná ń rúlu wa gbogbo a ní good resources a fi ṣe nǹkan rere a lọ ń ṣiṣẹ́ kíṣẹ́ káàkiri gbogbo àgbáyé ìyà ń jẹ wá ìyà ń jẹ nàìjíríà kò sí improvement nkankan a dẹ̀ lè continue sixty years in darkness a go to nowhere a country with nothing tí kò sí lọ síwájú kankan kò sí fọ́nínàsì kankan tí wọ́n ń wá sílùú wa àwa nìkan náà là ń dá àwọn ọmọ wa ń lọ sí dẹ́sàtì wọ́n lọ kú sínú dẹ́sàtì wọ́n lọ ń ṣiṣẹ́kíṣẹ́ wọ́n lọ ń ṣaṣẹ́wó enough is enough we want to move forward we want to move forward Oduduwa state must stay Amen. he has come to stay today In Jesus and name. it will materialize Amen. and we will be a successful country Amen. we will be better than advanced country Amen. we will be better than Dubai. I ẹ ṣé gan ni. and i'm here to support oduduwa state and it has come to stay today. ẹ ṣé gan ni màmá let's quickly speak to our mother mo kọ́kọ́ fi tọ̀wọ̀tọ̀wọ̀ dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ darapọ̀ mọ́ wa thank you very much for coming ẹ ẹ dúró síbí bá màmá nítorí pé ẹ̀yin gangan ẹ bá màmá record ẹ jọ ẹ bá màmá record ẹ bá màmá record ẹ ṣe ní landscape ni ó ti wà hàn Eh, no kò tí wà on nínú rúmù wẹ́ẹ̀ ló máa ń da kí wọ́n fi record eh, so ẹ kọ́ máa tẹ record ni kò tí wà on so wọ́n bá yín ṣe record yẹn. Eh, màmá ẹ bọ́ síwájú bíbá yìí nítorí pé Koiki Media ni wọ́n rò pé inú ń bí lára ń ta ẹ kọ́kọ́ bá wa sọ orúkọ yín màmá a lọ́wọ́ yín o kí lorúkọ yín mà. orúkọ mi jẹ́ Elizabeth Ọláìdé Kokodia hmm, ní Ṣógbẹ́tùn. ẹ ṣe gan-an nínú wẹ́dà burúkú tí à ń sọ yìí ni ẹ máa jáde wá kí ló dé tẹ́ fi jáde kí ni ìdí gangan ẹ ṣàlàyé fún wa màmá. ó di dandan ká jáde nǹkan tiwa la fẹ́ gbé lárugẹ ó tó gẹ́ a fẹ́ self-determination we want to be able to decide how we rule ourselves we want our own share of what is going on in Nigeria àṣẹrú haúsá mọ́ àṣẹrú fúlàní yìí kò sẹ́ni tó ní ká wọn amalgamation ti tọ́ láti eh, twenty eh, fourteen twenty fourteen enough is enough wọ́n ti sọ fún wa pé hundred years ní nǹkan tó ń sign ìyẹn dẹ̀ ti expire why wouldn't you let my people go let my people go because ọlọ́wọ́ ò fi wá sí bondage. I am old, I'm over seventy, hmm. but I want to lead a Nigeria that is um, uh, Yoruba state nation that is habitable for my children and my grandchildren, my great grandchildren. Táwọn èèyàn bá wá ń sọ pé àbí bí ẹ torí ẹ wà nílùú òyìnbó lẹ ṣe ń sọ báyìí ẹlòmíà ní nàìjíríà yìí òun máa ṣiṣẹ́ ẹ fún láyè díẹ̀ sí kí lẹ máa sọ màmá tó. àti fún láyè títí ayé kò ṣiṣẹ́ enough is enough àti fún nàìjíríà láyè títí kò lè wọ́ọ̀kì torí wọ́n fi wá ṣerú nílùú wa a kì í ṣerú wọ́n ti ní kàbáàlì wọn ìrandíran wọn náà ń gbé síbẹ̀ àwọn ọmọ wa kàwé yorùbá is the most educated in nigeria hmm. prove me wrong. Hmm. We are the most educated in Nigeria. Ìjọ tó ti dá Nàìjíríà lẹ̀, àwa là ń kàwé, àwọn tí bí ò ka nǹkan kan, ẹranko náà ń kà nílùú wọn àti gíráàsì wọn á wá wá wọn aláwọn ń jọba lé wa lórí enough is enough let my people go. advice kan tẹ máa fún gbogbo ọmọ káàárọ̀ òjíire tó sì ń sọ pé náà láì náà láì ẹ bá wa ṣàlàyé fún wọn kó tó di pé màá jẹ́ kẹ́ lọ màmá. ṣe rí ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire tó kù tẹ́yìn ń ṣe bóyá àbí bákan ni àwọn tó ń tàn yín nǹkan tó ń fẹ́ jẹ ni ò jẹ́ kán rọ̀ kan they want you to back them up because they want to be in charge forever but they don't look after us they don't look after our children education is waste of time they lock down universities they don't pay lecturers because they don't want us to develop anymore They want to slow down the southern region. They want to slow down the Yoruba people. But Ọlọ́run ò fún wọn ṣe. Odùduwà ò ní fún wọn ṣe. Àwa fẹ́ lọ let my people go. Ẹ̀yin ọmọ wa ẹ la ojú yín kẹ́ la etí yín kẹ́ ẹ̀rọ ọ̀kan bójú bá fara balẹ̀ arimu wọ́n ń tàn wá ni ẹ á lọ self determination is important we want to be able to have our own budget and look after our people we want education to continue to be free Awólọ́wọ̀ fẹ́ ṣe wọ́n dá dúró ìtàlẹ́bí tó tún fẹ́ ṣe ìjọsìn Abíọ́lá wọ́n padà in fact in the river state ibi tí mo ti fọkọ sáró wíwá meant well wọ́n pàdánù gbogbo àwọn tó dẹ̀ ń ṣe president gbà yẹn àwọn Ọbásanjọ́ ìrọ̀nà ń pa nǹkan tó fẹ́ jẹ ni ò jẹ́ kó rọ̀ kán ẹ jẹ́ ká parapọ̀ hmm. ká sowọ́pọ̀ ká jọ gbé Yorùbá nation lárugẹ. ẹ ṣe gan màmá ẹ dúró báyìí jẹ́ n take a picture yín mo like aṣọ tẹ wọ̀ yẹn it's very beautiful one uh, Yorùbá nation will definitely come thank you very much we got have the next person uh, that will also speak to us we get as many people ẹ jọ gbogbo ẹni tó bá ń pè mí especially ẹni tó bá ń pè láti ta ẹni disturb because we are recording as well so for every time you are calling you are also interfering with this àfẹn tó bá ń bọ̀ níbí báyìí nìkan any message tẹ́ bá fẹ́ send a send voice note or whatsapp message please do not call for every time you are calling you are disrupting the conversation here because we are also taking some recording as well mo bẹ̀ yín ní ẹ jẹ́ ká bá àwọn bàbá wa náà sọ̀rọ̀ ẹ màá kọ́kọ́ ya picture ẹ ẹ ṣe gan ni um, lákọ̀ọ́kọ́ ẹ ẹ fún wa ní kí lorúkọ yín àti pé ó ṣeé ṣe kẹ́jẹ́ pé ó yẹ kẹ́ lọ ṣiṣẹ́ lè ní kẹ́tẹ̀ méèkì bó jẹ́ ten pounds bó jẹ́ forty pounds but you decided to be here ẹ ṣàlàyé fún wa bàbá wa. ẹ orúkọ tèmi ni Jaiye Ọlá Odúnsìn lóòótọ́ ó yẹ kí n máa sinmi nítorí iṣẹ́ alẹ́ ni mo ṣe ṣùgbọ́n nítorí ìfẹ́ ilẹ̀ Yorùbá ilẹ̀ adúláwọ̀ Oòduà ọ̀hún ló jẹ́ kí n wá bí láàárọ̀ yẹn tí n bá lọ sílé ààrẹ mi mo fi gba ìṣẹ́ wá sí ibà yìí ó jẹ́ nǹkan tí ohun ẹ̀ tó jẹ́ ohun ẹ̀dùn gidi gan fún mi wípé ilẹ̀ Yorùbá àti barawa ní àyíká barawa ní àsìkò yìí nítorí pé àrùn ojú ni kì í ṣe àrùn mú tí a bá wo gbogbo àgbègbè tá a wà yìí láti ní Trafalgar Square àwa rí bí gbogbo ilé ṣe wà ní oríṣiríṣi ní àwọn nǹkan mèremère nǹkan amáyédẹrùn nǹkan eré ìṣeré nǹkan ìtura tó wà nílùú yìí a dẹ̀ rí pé ìlú yìí òun ni ìlú tí ó sọ wá di olómìnira wọ́n wọn láti gba òmìnira àwọn ni wọ́n kó wa lẹ́rú ní ìgbà ìwáṣẹ̀ ìgbà tó dẹ̀ yá a rí pé ìgbéyàwó tó ń ṣe fún wa àwa pẹ̀lú àwọn ẹ̀yà bíi méjì tó kù ìyẹn Hausa àti eh, Igbo a rí pé ìgbéyàwó yẹn ìgbéyàwó ìnira ni ó dé àsìkò kan a rí pé ìgbéyàwó ìnira eh, ló jẹ́ pàápàá jùlọ nígbà tí wọ́n fẹ́ gba òmìnira nígbà tí wọ́n kó wa lẹ́rú nígbà yẹn tí wọ́n lò wá fún oríṣiríṣi nǹkan wọ́n ní ó tó àsìkò tó yẹ ká lọ àwọn kan bẹ̀ sí jàjà òmìnira àwọn bàbá Awólọ́wọ̀ tó yẹ ká lọ àti dàgbà tó àti àti àti àti gbìyànjú tó àti sìyìn tó ṣùgbọ́n a rí pé ẹ̀yà adúláwọ̀ tó jẹ́ ẹ̀yà Yorùbá òun lóhùn láti lọ́ngbà yẹn àwọn ẹ̀yà Haúsá kò wù wọ́n láti gba òmìnira àwọn ẹ̀yà Ìgbò náà wọ́n padà wá gba òmìnira wọ́n padà wá sọ̀kọ́tọ̀ wa létà ni pẹ̀lú Haúsá nígbà tó yá fọ̀hún haúsá kí wọ́n lọ kí wọ́n gba òmìnira bóyá nítorí pé irú èèyàn tí irú èèyàn tí wọ́n jẹ́ ni tàbí bọ́n ṣe ríra wọn àbí bóyá wọ́n rí pé àwọn wọ́n jẹ́ èèyàn tí wọn ò fẹ́ nǹkan nǹkan amáyédẹrùn wọn ò ṣe fẹ́ òmìnira gbà yẹn ṣùgbọ́n ìyá Yorùbá wọ́n gbà pé ká gba òmìnira a lè gba òmìnira yẹn nígbà tá a padà wá gba òmìnira yẹn ta ìkọ́kọ́ wà ní ẹ̀yà Western region Northern region Eastern region a rí pé ìpínlẹ̀ adúláwọ̀ tí bàbá wa olóòtú darí ẹ̀ gbogbo nǹkan tó jẹ́ pé ó mú ayédẹrùn ni wọ́n ṣe fún wa nígbà yẹn ni bàbá tèmi àtàwọn ẹ̀gbọ́n mi náà ka ìwé ìwé ọ̀fẹ́ lásìkò yẹn òkú ta ní oko rọ́bà ta ní òun náà fi ṣe nǹkan ọrọ̀ ajé a ò tí ì dẹ́kun gbà yẹn so ilẹ̀ adúláwọ̀ àwọn gbà yẹn ó dẹ̀ ní ìlọsíwájú dáadáa pẹ̀lú wọn ba kòkó àti rọ́bà tí wọ́n fi ń ṣe ọrọ̀ ajé gbà yẹn a ò tí ì dẹ́kun ilẹ̀ Yorùbá wọ́n ní ẹ̀kọ́ ọ̀fẹ́ ilé iṣẹ́ tẹlifíṣàn àkọ́kọ́ àwọn ni wọ́n ní gbogbo nǹkan amáyédẹrùn òun ló wà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n nígbà tí wọ́n ti wá ṣíwọ́ papọ̀ tí wọ́n fi àwọn tí wọn ò fẹ́ gba òmìnira tẹ̀tẹ̀lẹ̀ tí wọ́n fi wọ́n ṣe wọ́n fi wọ́n sì pọ̀ agbára ìyẹn àwọn ẹ̀yà Haúsá wọ́n fi wọ́n sì pọ̀ agbára alẹ́gbẹ́ láti gbà yẹn ni wọ́n ti rò pé àwọn làwọn ni gbogbo Nàìjíríà gbogbo nǹkan tó yẹ kó jẹ́ nǹkan amáyédẹrùn nígbà tí epo tó wá dé wọn ò jẹ ìgbéyàwó yìí àti wá ti di ìgbéyàwó ìnira kì í ṣètò òmìnira mọ́ òun ló fi di àsìkò yíjáde pé ìyà yìí ti pọ̀jù ìyà tó pọ̀jù nàìjíríà òun ló lé eru wa wá sí nàìjíríà pé à ń jọlẹ̀ à ò jọlẹ̀ hmm. èyí tí buhari tó fi pè wá ní ọ̀lẹ pé àwọn lẹ́sí youth wọ́n máa ń pè àwọn lẹ́sí àwọn lẹ́sí àwọn lẹ́sí youth àwọn ọ̀dọ́ tó ń ya tó ń ya ọ̀dẹ̀ àbí tó ń ya aláìníṣẹ́ṣe a máa sọ fún àwọn ti ẹ̀yà wọn ní ilẹ̀ haúsá àwọn ni wọ́n ń tọrọ bárà àwọn ni wọ́n fẹ́ ṣẹ̀ṣẹ̀ àwọn ni wọ́n fẹ́ lọ síwájú ṣùgbọ́n àwa ẹ̀yà yorùbá àwa fẹ́ lọ síwájú nígbà tèmi wà nílé iṣẹ́ tí mo ti ṣe mo ṣe ní company mo ti ṣe mo ti ṣe panápaná kò síṣẹ́ tí mi ṣe gbogbo iṣẹ́ tó pé kò síṣẹ́ tí mi ṣe pé tó tó fi hàn pé èmi ò fi ìran Yorùbá kì í ṣọ̀lẹ bẹ́ẹ̀ làwọn abẹ́ẹ̀ náà làwọn ọmọ wa ta mọ̀ lóríṣiríṣi tí wọ́n gbé bẹ́ẹ̀ bá dé Amẹ́ríkà àwọn náà wúlò jù bẹ́ẹ̀ dé ìlú yìí àwọn náà wúlò jù àwọn ìwé wọ́n mọ̀ iṣẹ́ kankan iṣẹ́ iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ wọ́n mọ̀ ṣùgbọ́n gbogbo kíní tí wọ́n mọ̀ yìí tó yẹ kó wúlò fún wa ń lé wọn ò lè lò ń lé tó kí tó bá délé wọn ò kà wọ́n kún ìjọba ta ní àpárá wa nìkan ni wọ́n ń dù báyìí sọ̀rọ̀ yín sì yín wọ́n ní kán jáde Oòduà yìí a ti wò ó nínú ẹ̀rọ ayélujára láàárọ̀ yìí àwọn èèyàn wa Yorùbá wa ọ̀dàlẹ̀ bí wọ́n yẹ àwọn mi tó ọ̀dàlẹ̀ nínú wa wọn ò jáde hmm. Sunday Igboho wà ń tà ń sìn ó ń ké ibẹ̀ yìí Yorùbá ọ̀dàlẹ̀ ní ẹ ò jáde a ní ká pẹnupọ̀ ká jáde ká fi ẹ̀rú nu hàn pé ìyà yìí pọ̀ jù lásìkò tá a wà yìí sí gbogbo ipò ìṣàkóso ní Nàìjíríà ẹ̀rọ Fúlàní àti Haúsá ló wà ń àwọn ni wọ́n ń ṣe ṣé àlejòba ní àjọ àjọ gbèdè ara wa àjọ fẹ́ ṣe papọ̀ hmm. kí ẹ̀yà kó máa kó máa kó máa kó máa kó máa borí kó máa hmm. rúlu wa káwọn ẹ̀yà tó kù kọ́ sọ wọ́n di ọ̀dẹ̀ hmm. bàbá wa báwọn ọjọ́ tó sọ nígbà ó tó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ láìpẹ́ yìí wípé kí ló dé tí ò fi àwọn ìwọ Buhari kí ló dé tí ò fi àwọn ẹ̀yà míì sí ipò tó jẹ́ ipò tó lágbára nínú nínú nínú ìṣèjọba Nàìjíríà ó lóun ò gbọ́kànlé wa Buhari lóun ò trust wa bàbá wa bá fi wá pé tó bá trust wa kí àjọ ń ṣe papọ̀ fún tá a bá lè jọ ṣe papọ̀ ká kúkú pínyà ṣùgbọ́n a rí pé púpọ̀ ọdún wa àtàwọn míì ìjà ṣì bá wọn lára mu àwọn kan nísìnyí wọ́n fẹ́ra wọn ní àgbẹ̀kọ̀yà àgbẹ̀kọ̀yà tó sọ pé àwọn tó ń ja àánú tàwọn olóṣèlú wà nú àwọn kí ni olóṣèlú wà nú ọ̀rọ̀ àgbẹ̀kọ̀yà lásìkò tá a wà yìí sìn ẹ jọ̀ọ́ a wà lọ́tọ̀ ká lè padà sí ẹsẹ̀ àárọ̀ ká lè bá ṣe ìjọba fúnra wa kí ìtura kó lè dé bá ilẹ̀ Yorùbá ilẹ̀ adúláwà òun la fẹ́ so òun ló gbé mi débi lẹ́nu. ẹ ṣe gan ni thank you very much a tún máa béèrè ìbéèrè lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí ẹ̀ka ẹ̀ka rẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká bá bàbá wa náà sọ̀rọ̀ ó yẹ kẹ́ máa make pound sterling báwọn ọmọ London ṣe máa ń sọ à make pound sterling àmọ́ a ti gbàgbé pé a lè make owó tó pọ̀ when we have a Yorùbá nation when we have a nation that is working ẹ bá wa sọ orúkọ yín àti pé kí nìdí gan-an tí ẹ fi wá darapọ̀ mọ́ wa ní ibi ìbàyí láàárọ̀ yìí. àdúrẹ́bí lorúkọ mi ọmọ yorùbá àtàtàlẹ̀ lèmi ìdí tí mo fi wá lè nílò ni pé ó tó gẹ́ àti yorùbá ti ó ti lọ sẹ́yìn torí bá ń gbọ́dọ̀ wọn kan nípa èyí one hundred years ó ti kọjá nísìnyí wọ́n á sọ tèmi ní ṣókùtù ìtọ́sọ̀ wọn aráàlú tó ti wọ́n ti sọ gbogbo reason tí. Nigerian Yorùbá dàpọ̀ mọ́ normal. so this nísìnyìí a ti tó a ti tójú bọ́ a dẹ̀ láti gba òmìnira wa àti àti either by force or by peaceful means there are so many nations tí wọn ò tó Nàìjíríà tí wọn tó Yorùbá as a as a region lọ́dẹ̀ lọ́dẹ̀ ṣe dáadáa tá a bá dúró fúnra wa àṣùwọ̀ pé nǹkan abẹ́ta fún wa ju láti wà yìí lọ torí náà gbogbo ẹ̀yin ọmọ Oòduà Oòduà gbé wa ó yẹ kí gbogbo àtàwọn tó wà nílé nísì tí wọn ti dé káwọn ọkọ̀ káwọn aṣọ wọ́pọ̀ wọ́pọ̀ pẹ̀lú wa ń ìjà yìí ìjà yìí títà wọn fi gba lágbára Jésù. ẹ ṣé gan ni thank you very much. ara mọ́tò tó ń sún mọ́tò sún mi ni màá gùn màá rà nígbà tó ń bọ̀. Ọmọ Yorùbá ní Israel ti ní ní bára nígbà wo mi lè wá sí. Tọ́ba ti mọ̀ pé owó ìbò lè wà bá wà lẹ́sìn sí ẹ̀ẹ́sì kì í lè ṣe ẹ̀sìn ìbò ìṣọ̀wọ́. Ẹgbẹ́ ìbò láti ṣe ẹ̀sìn ìbò. Mẹ́ẹ̀kì bí wà gbà nígbà lọ́gbà rẹ̀ ni mo rí àṣírí nàìjíríà mo ka ọmọ nínú orí ẹ̀ ẹ́ ìdáyé straight ìyàlóyà ló sí báyìí ọjọ́ mẹ́ta wọ́n dẹ̀ dìbò ráyé sí ẹ̀dùn àdìbò sí sí ọ̀gbọ̀n state òkúdó báyìí báyìí báyìí ó wà pẹ̀lú èyí tí state government dákàlọ́ fún ọjọ́ ìgbàlódé náà Hello, Akara, Akara, Akara. Good morning, good morning, good morning, good morning, good morning. Uh, let's, uh, okay, I think. Hello? Yes, yes. The link. Oh, okay, alright, I'll do a start watch on it. I'll do a start watch. Alright, I'll do a start watch on it. You can send the details on WhatsApp. Okay. All right. Okay. Once again, a very good morning to those of you that have joined us. Uh, let's go straight to. Um, hello? Yes. Yeah, Bounty. Okay, okay. Yeah. Hmm. Okay. ẹ the bá ti bọ́sítà the tẹ bá ti rí níbẹ̀ náà so even tẹ bá tẹ ṣe é ọ̀dọ̀ ìgbésẹ̀ ọ̀dọ̀

Well, as more people are arriving down here, uh, we're getting more. More people are coming through, as you can see. Uh, more people are coming through, and we say a very good morning to those that have joined us so far. Um, Ibi um, ba la ekara. wà, ẹ ẹ káàárọ̀ ẹ káàárọ̀ ẹ káàárọ̀. ojú agbèwà o àní ṣé tí o àṣẹ o àṣẹ o àwọn tó ní kò ní bọ́ sí hmm. ẹ̀mí wọn ló máa fi dí o lágbà ọlọ́dọ̀ ọlọ́run ó gbọ́dọ̀ ó jẹ́ jẹ̀bùlẹ̀ lè sọ jẹ́ kìtì ìwọ sọ ó ti yé yín káńṣe káńṣe. okay okay okay our our Biafra brothers and sisters yes. thank you very much. kò sí àjọṣepọ̀ tó dé mọ́ láàrin ilẹ̀ ilẹ̀ ọwọ́ oòrùn àti ilẹ̀ ọwọ́ oòrùn Nàìjíríà ọmọ nàìjíríà ọmọ yorùbá òdúdú aláti dádúró aláti ọlọ́wọ́ ọba tinubu àǹkó ojú máa tì í. jẹ́ ń pẹ́ sórí kíní nìkan kí n lè gbọ́ dáadáa sórí ọ́díò oníkíní ẹ̀. 啊！ so all right we're gonna we're gonna make some powerful noise now a little bit just to gel up a little bit so you know uh, once again uh, Eti, and Dara ẹ̀yin uh, one Nigeria is a fraud one Nigeria is a fraud one Nigeria is a fraud one Nigeria is a fraud. one Nigeria I cannot hear one Nigeria he say. one Nigeria he say. one Nigeria he say. one Nigeria he say. no more one Nigeria no more Nigeria no more Nigeria no more Nigeria no more Nigeria one Nigeria he say. one Nigeria he say. One Nigeria is a unity. One Nigeria is a unity. One Nigeria is a No more Nigeria. No more Nigeria. No more Nigeria. 1914 amalgamation is a 1914 amalgamation is a 1914 amalgamation is a 1914 amalgamation is a Nigeria is a Nigeria is a Yoruba nation. Self-determination. Yoruba nation. Yoruba nation. One Nigeria is a. One Nigeria is a. Yoruba nation. Yoruba nation. Nigeria is a. 1914 amalgamation is a. 1914 amalgamation is a 1914 amalgamation is a one Nigeria is a Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation one Nigeria is a one Nigeria is a one Nigeria is a Yoruba nation. Yorùbá nation Yorùbá self-determination Yorùbá self-determination Yorùbá self-determination nineteen fourteen amalgamation is a nineteen fourteen amalgamation is a nineteen amalgamation is a Yorùbá nation Yorùbá nation Nigeria is a. Nigeria is a Nigeria is a Nigeria is a Yoruba nation Yoruba nation Yoruba nation Nigeria is a Nigeria is a Nigeria is a 1914 amalgamation is a 1914 amalgamation is a 1914 amalgamation is a Nigeria is a Nigeria is a Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. 1914 amalgamation is a. 1914 amalgamation is a. Oya kárelé ilé là ń lọ àgbẹ̀ kọ́ òrókó rókó kó gbàgbé ilé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kọ́ òrokoroko kó gbàgbé ilé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kọ́ òrokoroko kó gbàgbé ilé ó yá ilé là ń lọ àgbẹ̀ kọ́ òrokoroko kó gbàgbé ilé ó yá ilé là ń lọ àgbẹ̀ kan òrokoroko kó gbàgbé ilé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kan òrokoroko kó gbàgbé ilé nàìjíríà ìṣe nàìjíríà ìṣe nàìjíríà ìṣe nineteen fourteen amalgamation ìṣe. 1914 amalgamation is a Nigeria is a Nigeria is a 1914 amalgamation Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Nigeria is a. Nigeria is a Nigeria is a Nigeria is a Nigeria is a Nigeria is a Nigeria is a Yoruba nation Yoruba nation 1914 amalgamation is a 1914 amalgamation is a Nigeria is a Nigeria is a Oya Karele ilé là ń lọ àgbẹ̀ kan ò kó gbàgbé ilé ó yá ká rere ilé là ń lọ àgbẹ̀ kan ò kó gbàgbé ilé ó yá ká rere ilé là ń lọ àgbẹ̀ kan ò kó gbàgbé ilé ó yá ká ilé là ń lọ àgbẹ̀ kan òrókórókó kó gbàgbé ilé ó yá kárèrè ilé là ń lọ àgbẹ̀ kan òrókórókó kó gbàgbé ilé ó yá kárèrè ilé là ń lọ àgbẹ̀ kan òrókórókó kó gbàgbé ilé ó yá kárèrè ilé là ń lọ àgbẹ̀ kan òrókórókó kó gbàgbé ilé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kan ò rokoroko kó gbàgbé ilé. Nigeria is a promised land. Promise land. Promise must be land. Promise land. Promise land. Promised land. Promised land. Promised land. You must be Nigeria is a Nigeria is a fraud. Nigeria is a fraud. 1914 amalgamation. Oh, délé gbégbé ìgbé sóko máa délé gbégbé ìgbé sóko máa sóko o. Gbégbé ìgbé sóko o. Màdélé. Gbégbé ìgbé sóko o. Gbégbé ìgbé sóko o. Gbégbé ìgbé sóko o. Màgbélé. Gbégbé ìgbé sóko o. Gbégbé ìgbé sóko o gbégbé ìgbé sóko o gbégbé ìgbé sóko o gbégbé ìgbé sóko o gbégbé ìgbé. nineteen fourteen amalgamation nineteen fourteen amalgamation is a Nigeria is a Nigeria is a Nigeria is a. Nigeria is a Nigeria is a Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Nigeria is a Nigeria is a Nigeria is a Oya karele ilé là ń lọ àgbẹ̀ kọ òrókó rókó kó gbàgbé ilé ẹgbẹ́ kárẹ́lẹ́ ilé là ń lọ àgbẹ̀ kọ òrókó rókó kó gbàgbé ilé. five five okay five five five five we do five five so that we can have enough space so we want to get the music out early water out five five five five five five five five Irela là àgbẹ̀ ẹ̀ka òrókórókó kó gbàgbé ilé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ ẹ̀ka òrókó ẹ̀jẹ̀ fún yín ní sáǹtì. ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ ẹ̀ka òrókórókó kó gbàgbé ilé ó kárelé ilé là ń lọ àgbẹ̀ ẹ̀ka òrókórókó kó gbàgbé ilé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kan ò rokoroko kó gbàgbé ilé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kan ò rokoroko kó gbàgbé ilé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kan ò rokoroko kó gbàgbé ilé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kan ò roko roko kó gbàgbé ilé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kan ò roko roko kó gbàgbé ilé. Yorùbá lè jọ Yorùbá lè jọ ojú àdéṣọ ojú àdéṣọ mọ̀ọ́sá ojú àdéṣọ mọ̀ọ́sá ojú àdéṣọ mọ̀ọ́sá ojú àdéṣọ mọ̀ọ́sá. From Nigeria is Nigeria is a Yorùbá must stand. Ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kan ò rokoroko kó gbàgbé ilé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kan ò rokoroko. gbàgbé ilé ọ̀yá kárílé ilé là ń lọ ọ̀dọ̀ ẹ̀kọ́ olókoòrókò kó ile kan kó gbàgbé ilé là ń lọ àgbẹ̀ kan òroko òroko kó gbàgbé ilé ó yá kárelé ilé là ń lọ àgbẹ̀ kan òroko òroko kó gbàgbé ilé ó yá kárelé. national anthem. National anthem. So we are singing the national anthem now. So the national anthem will be sung when I connect to the studio in about a few minutes. But for now, let's just keep Nigeria is say. Nigeria is say. Nigeria is say. Nigeria is say. Nigeria is a 1914 amalgamation is a 1914 amalgamation is say. 1914 amalgamation is a 1914 amalgamation is a 1914 amalgamation is a Nigeria is a Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Yoruba nation Nigeria is a. Nigeria is a. So I'm gonna join the studio now. As soon as I join them, we're gonna be singing the national anthem. So I'm connecting straight to the studio now, and then we're gonna sing the national anthem. So let me just connect to them first. Once again, we're joining Star Radio UK in just about a few minutes. A very good morning to those of you that are watching us live. We are live on a peaceful rally that is currently ongoing here in central London. As you can see, people have already spread out as well. And as you can see, this is Trafalgar Square. But in a few minutes, we'll be connecting to the studio where we are waiting for the signal. Once again, a very good morning to those of you. Once again, a very good morning to those that have joined us. complaints of you that have taken this symbol and you call yourself leader and we haven't heard anything about you Gani Adams anywhere you are I'm waiting for your conversation nobody nobody is bigger than anyone if you are an akatanfo and you cannot come out and say something today after today please stop calling yourself an akatanfo because nigerians are out there their people once are again their people are dying. Once again, we're waiting for the signal from the studio. While we are waiting for the signal, these are more people while we are waiting. Okay, uh, we're connecting to the studio in just about a few minutes. Once again, a very good morning. Once again, a very good morning to those of you that are watching us from around the world. A very good morning. Good morning to those that are watching us. Come out of that 16 years in punishment. 16 years in punishment. Come out of it. You refuse to do that. Look at some poor people. Adua Nation or Yoruba Nation, anyone you call it, you are all. You are going out of that country. Okay, uh, let's connect to you know the studio. You confusion the crop. When we let Adua Nation, you start complaining, you see, they give you Adua and they give you Yoruba. Okay, let's connect uh, back. Uh, I'm just trying to connect to the studio. When Tobago yeah. Square now, some people use an excuse. Some people use an excuse to blame Some people use this excuse to block this happening today because they don't want to come out. They don't want to show their face. But we are here, we are here. This is my own face. I show my face every day. Everybody knows me. I talk about it. Listen, this is my own face. You see, you can do anything you like to say. But what about you? What about you? Oh, what about you? What is your contribution? What is your own contribution? Our parents refused to do this, and we are here now to do it. Now join us. Okay, okay, okay. Oh, okay, okay. Arasa, Arasa. I think connect to see studio one. Ah. So you pray, prepare one to send a message to them to studio. Thank you. Thank you. progress. You will represent millions of Yorubas today, and then you will ask you to come out, you refuse because you want to try and do it really well. You did not come out now and start breaking this threat out. You did not come out now and start stopping this problem. When you go to Nigeria, you can't come from Lagos to any state in the anymore. In the 80s, we used to drive in the night any country in Nigeria. Are you doing that now anymore? your leaders, your own leaders that we go to school together, we got free education together. If they give you free education, then your father, back at David, you will see them, you will raise up their hand, you will be shouting after them. Listen, this is Canada Square. We're supposed to be full up here. We're supposed to full here. Everybody supposed to be here today. We'll be announcing it, but some group, some group stopped it. I know Then you should have seen it. Should be somewhere here. You always should have seen it. Even though in Ibadan today, some people are supposed to join them. They use excuse. They did not say I joined them. Yorùbá, Yorùbá, Yorùbá. Anyway, so we get updates. Uh-huh. We get updates. Yeah, yeah. The rally, the rally. All the things they did in 1914. Some people already know about movement. You see that? Yeah. You see that? We are ready. We are ready. Yeah, but there's a lot of police in there even though it's just not Oyo Southwest it's not just Lagos. how much is two for kind of life let them come and charge you two i will pay them but i will still say what i want to say and i will be happy with it. Little my little my little my That's why they say Yoruba. Why people say that if Yoruba says you want to go, you don't want to go. You do that and sleep. By the time you wake up, the war is over. Are we not showing it now? Are we not? This is what we do. This is what we do. This is what we do. This is what we do. And this is what we do. Anyway, what we say, show you we are here today. Do you have anything to say to that? Please, let's go.

ẹgbẹ̀rin abẹ́ nígbẹ̀rin ẹgbẹ̀rin abẹ́ nígbẹ̀rin ẹ̀jẹ̀ ta. national anthem. National anthem. National anthem. Okay, national anthem. Hello. We still have to do the social distancing. National anthem. National anthem. sọ fún káàkiri tó wọ́n láti náà tẹ̀lé ara fẹ́ kọ́ Akẹ́kọ̀ọ́ national tẹ̀wá ni tó ti yá bàbá. Well, a very good morning to you back here, but uh, you know we probably will have to wait because uh, are one about just about to sing, you know, the national anthem of the Oduduwa. Then I'll come back straight to you in the studio right now. national anthem for the Yoruba nation. I'll go back straight to you in the studio. A very good morning to you. We're live at Trafalgar Square where there is currently the peaceful rally that is taking place in London. I'll go back home straight to you back in the studio, Mr. Archie. Well, uh, it's, uh, it's, it's, roughly about uh, almost close to 60 at the moment, but uh, we still got more people making their way down uh, because this is about 11 o'clock where you know the rally is meant to officially start. but as you can see, people have already arrived prior to 11 o'clock right here in central London in Trafalgar Square where the rally is already in the possession. And we also have you know, another team of six at the Parliament Square as I speak right now But I'll come back straight to you again in the studio. Well, the banner says Yoruba self-determination, 1914 amalgamation determine the validity and now stand united with all Yoruba against atrocities, killings of innocent life. Yoruba self That is what we've got on the banner and as you can see we have different people. Uh, someone have traveled all the way from Scotland. I've been told somebody have arrived all the way from Manchester. We've got somebody from Cambridge. It is a very busy day for the Yoruba and likewise as well quite a lot of activities is happening as well back home in the southwest as well and we have ample lot of media as well. On the other side as well you can hear the sound of the Showore group where they are already agitating for the uh, you know the, the situation of the revolution now as well. Quite a lot of activities happening as well. But right now, it is a peaceful rally, and we are still here. Once again, a very good morning to those that are watching us around the world. This is Star Radio UK, your finest African and Caribbean radio station in London, bringing the live feed. Also, I can confirm that uh, I've seen images coming out from Cairo as well. Uh, we're expecting more feed from what I'm told from Malaysia. It is a peaceful rally around the world, and the images are just filtering through on the social media, and we will be bringing that on Star Radio UK. I will hand over back again to you in the studio. Are we all happy to be here? Yes. Are we all happy to be here? Yes. I say, are we all happy to be here? Yeah. Thank you everybody for coming out today. Those of you that traveled down from Manchester, Birmingham, Luton, thank you brother. Anywhere, Manchester, Bournemouth. Yes, uh, I can hear you loud and clear. So else, please take your, take your seats, please. Thank you everybody for coming out today. Well, uh, you know, uh, you know, yes, the president spoke to Nigerians at about 7 o'clock this morning but not a lot of millions of Nigerians might agree with the line of the president. We saw on Sunday that the vice president spoke about the crack within the system as well that uh, you know the crack might lead to the breakup of Nigeria. A lot of people are asked whether you know whether you know if the country has revealed the 2014 compact, maybe some of what we are witnessing today is not something we're going to be seeing as well. But yes, the president spoke, but I'm not sure whether a lot of Nigerians are pleased especially in the last six years, there have been more killings, there have been insecurity, you know, there's so much pressure at the moment back home, and we can only have to wait and see how long more you know, maybe, you know, we might witness more anniversary from Nigeria or we might witness more anniversary from a nation that will be coming soon, you know, from the Yoruba and the Biafra as well. The Biafra are sitting down at home, but their leader, the IPOP leader, in Mazinam Dekano, they said to all the Biafra outside the country to also make sure that they work along with the Oduduwa as well. I can also confirm, you know, that there are so many countries around the world, you know, that are also organizing uh, you know, the, you know, the low key of the Nigeria and the embassy that is not far away from us is about five or ten minutes away, less than ten minutes away. I'm sure as well they might be having a kind of a low-key event inside the embassy as well. I'll come back straight to you in the studio. It is Star Radio UK, your finest African and Caribbean radio station in London. Well, uh, you know, the petition has been drafted already, and all. I mean, the uh, you know the letter has been sent, you know, to uh, you know to number 10 Downing Street, and also those that needs to be sent to. The petition is an ongoing. The you know the poll is also an ongoing. But what is actually taking place today is for the world to hear, you know, the voice of those you know that disagree with Nigeria and wants a new nation to come out of Nigeria. We must also remember that there are still more that believe that Nigeria will work. But what you're witnessing right now is more people that are arriving making their way to Trafalgar Square. It's meant to be a day of celebration, you know, for you know for independent of a country that came out of Great Britain, the colonial master in 1960. But it seems something went wrong along the line, and people have now been able to reveal some of that. And part of that is this particular 1914 amalgamation that a lot of people believe needs to be reviewed so that we can de-amalgamate Nigeria and the world can be at peace as well. I will go back again straight to you in the studio, but the main issue, the reason for this rally around the world is the 1914 amalgamation that you can see behind me on this banner, whether whoever signed or brought this amalgamation together, maybe it's time now that we also de-amalgamate the country as well. I will over back to you in the studio, Star Radio UK. Well, you know, the agreement from what we are told is 100 years. 100 years have elapsed in 2014, but what we are seeing is, you know, the you know the country, you know, still reviewing, you know, some of the uh, you know some of the issues coming out of the 1914 amalgamation. A lot of people really, really want to ask questions, and those questions is what we are reviewing Part of that is the awareness campaign that is taking place on a peaceful rally, not just here in London, but also around the world as well. Once again, a very good morning uh, to those uh, and Star Radio UK, your finest African and Caribbean radio station in London. Well, I can confirm that yes, there was uh, a rally that took place in the Badon. You know, this morning, at the early hours of this morning, at about 8 o'clock in the morning, there was uh, a rally that took place. But like I said, uh, you know, Lagos state government released a curfew, uh, you know, just about yesterday that there would not be any movement in Lagos. But people are still making their way down to Ojota where we are waiting for signal to know what the situation is. There's quite a lot of, uh, you know, security operatives in Nigeria as we speak right now could it be because of the revolution now? Could it be for the for the Yoruba nation or the Odudua having a peaceful rally? What could be the reason for a lot of security operatives around the country today? Or could it just be for security purposes as well? Once again, it is Star Radio UK. Nation. Yoruba Nation. Yoruba Nation. Nigeria is a. Nigeria is a. Nigeria is a. Nigeria is a. Nigeria is a. Nigeria is a. Nigeria is a. 1914 amalgamation. 1914 amalgamation. 1914 amalgamation 1914 amalgamation Yorùbá nation Yorùbá nation Yorùbá nation 1914 amalgamation Nigeria is a Nigeria is a Nigeria is a Nigeria is a Nigeria is a Nigeria is a Nigeria is a 1914 amalgamation is a. 1914 amalgamation is a 1914 amalgamation is a Nigeria is a Nigeria is a Nigeria is a Nigeria is a Nigeria is a 1914 amalgamation is a 1914 amalgamation is a 1914 amalgamation is a Nigeria is a fraud. Nigeria is a fraud. Nigeria is a fraud. Nigeria is a fraud. Yoruba nation must Okay, thank you everybody for coming. If you have anything to say, please let us be doing it one by one, and we give ourselves five five minutes. If you have anything to say about the reason why you are here, let's spread it to the world. Come here and the camera will face you. Anybody? Yes, sir. Oh, okay, you did first. That's good. That's good. Tell us your name and the reason why you are here. Bọ́lájí Ọlárẹ̀wájú lórúkọ tèmi. Inú tèmi sì dùn wípé ìgbésẹ̀ yìí ọmọ Nàìjíríà gbé ìgbésẹ̀ yìí pé ká kúrò lára ìlú tí wọ́n ń pè ní Nàìjíríà kí Yorùbá dá dúró gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Yorùbá rere ká má tẹ̀lé àwọn àgbàlagbà tí wọ́n ti pé seventy tí wọ́n ti pé eighty tí wọ́n ti súnmọ́ àti sùn sínú kòtò tí wọn ò ọjọ́ ọ̀la àwọn ọmọ tá wà lẹ́yìn wọn tán ò ọjọ́ iwájú àwọn ọmọ ọmọ wa tó ń bọ̀ lẹ́yìn tí kò tó jẹ́ pé ìjọba Buhari tó ń ṣèlú tí kò ṣèlú dáadáa táwọn Fúlàní tí wọ́n ń da màálù tí wọ́n wá sí ìlú wa ní ìwọ̀ ìwọ̀ oòrùn tó wá ń jí wa lọ́mọ gbé tó ń bá wọn ìyàwó wa sùn tó ń bá wọn màmá wa sùn tó ń bá wọn obìnrin wa sùn tí ìjọba Buhari àtàwọn ọlọ́pàá àtàwọn kan ní SS àti DSS tí wọ́n rí ìgbésẹ̀ dáadáa kan ṣe sórí ààbò kò sí ìgbésẹ̀ lórí ààbò èrú ń bá ọmọ ará ọkọ̀ òkun láti wá dáṣẹ́ sílẹ̀ nílẹ̀ Yorùbá torí pé wọ́n ń bẹ̀rù kíni wọ́n máa jí wọn gbé wọ́n ṣe ń jí ọmọ Nàìjíríà gbé tó jọmọ Yorùbá gbé nílẹ̀ Yorùbá ló ń jí àwọn aláwọ̀ funfun tó wọ́ sílẹ̀ Yorùbá wa láti wá dá iṣẹ́ sílẹ̀ àbí láti wá kí àwọn èèyàn wọn tí wọ́n ń jí wọn gbé kò sí ètò ààbò kankan nílẹ̀ Yorùbá wa ìdí nìyí káwa yorùbá ká dádúró ká gbò lára àwọn ọmọ màálù kò sí àǹfààní kan tí àwọn buhari àtàwọn tó tó ń ṣèjọba pdp ní o apc ní kò sí ìjọba kò sí àǹfààní kan tó fẹ́ ṣe fún ọmọ aráàlú ìyà ń jẹ aráàlú ẹ wò gba covid nineteen tó ṣẹlẹ̀ láìpẹ́ fún bí oṣù bíi mẹ́rin gbogbo yín tó bá wo Facebook iye owó tẹ̀yìn tá a wà lókè òkun lamẹ́ríkà ní Canada United Kingdom ní Germany ní káàkiri ilẹ̀ aláwọ̀ iye owó tó bọ́ lápò oníkàlùkù wa kò ló ń kà pé gbogbo wa tá wà nílẹ̀ aláwọ̀ gbogbo wa tá wà nílẹ̀ aláwọ̀ tá a tá a sẹ́ńdí tá a fọwọ́ kọ̀ọ̀kan ránṣẹ́ sáwọn ará Nàìjíríà ebi máa pa ọ̀pọ̀ ọ̀pọ̀ Mr. Ache back in the studio àrà tí ìjọba ìjọba Buhari tó ń fi àwa Yorùbá dá ẹ wo Yeah, I, I just want to know whether you can hear him. That's what I wanted to know. Eh, àwọn Fúlàní okay, that's, fine. tí wọ́n fi tírélà ọ̀kan lára tó ń fi wá já wọn sílẹ̀ Yorùbá lọ́wọ́ òru lọ́gànjọ́ òru ọ̀kadà tí wọ́n fi ń gbé èrò èèyàn wọ́n ti mọ oríṣiríṣi gbogbo àdúgbò tí ọmọ Yorùbá wà tó fi ń lọ jalè tó fẹ́ fi máa jí gbé tó ń jẹ́ ọmọ nàìjíríà gbé níbi àsìkò lockdown yẹn gbogbo ọlọ́bìnrin kan ó ń ké wọ́n láti amẹ́ríkà wọ́n gbọ́ ó fẹ́ bá ọmọ ẹ̀ ọmọ ọdún mẹ́sàn-án sùn wọ́n wá ní táwọn bá ní bọ́mọ ọdún mẹ́sàn-án sùn àbí kóun gbèjì sílẹ̀ ìyá àgbàlagbà American citizen ni wọ́n láti máa bá obìnrin náà sùn ni pé kó má lè pa ọkọ ẹ̀. All right, all right. Because because we're, we're, we're live on the radio, maybe you want to speak a bit of English for the benefit of those that are listening to us live on Star Radio UK. Uh, part of what you've just said, maybe you just quickly give us a bit of translation, and then we get somebody else as In well. Two minutes. And two we minutes, also please. we also have our aged elderly parent that have traveled as well down here. She's going to be speaking to us in a minute, but let's get quickly from you part of what you've just been telling us two for minutes, the benefit please, of those minutes, that have been watching us on Star Radio UK. I'm from Yoruba. I'm from Yoruba indigen in Nigeria, formerly known as Nigeria, but now I'm a citizen of Oduduwa Nation, Yoruba Nation. Which that is why that's the reason all of us are gathered here in Trafalgar Square in United Kingdom to seek and demand and determination of emigration of both Southern Nigerian and Northern Nigeria. We are tired of Nigerians. There is no security, no good roads in Nigeria, no food, no job, all graduates in Nigeria become Okada rider. All graduates in Nigeria become a beggar in the Nigeria, especially in Yoruba nation, Yoruba land. All graduates in Nigeria, there are thousands of universities in Nigeria, both state and federal university, both state polytechnic and federal polytechnic in Nigeria, both college education and federal polytechnic in Nigeria, but there's no job. That is why we are seeking and demanding are, Nigeria must break no more amalgamation of both southern and northern Nigeria. All Yoruba nation. Uh, let's get yeah, uh, yeah. please, ladies and gentlemen, if you are coming now, mommy, mommy, Ebabo, please, can you make up it in Yoruba and English because of the okay. journalists around us, please? Yeah. Uh, let's speak to um, uh, our our elderly uh, mother that is also make her way uh, down here as well. We'd like to first and foremost appreciate her uh, uh, for making it down. Uh, we're live on Star Radio UK and the world can hear you right now. I will be able to get a question from Mr. Archie, but let's first and foremost get to meet you and why you are here, you know, on this peaceful rally in central London. I come from uh, Essex to attend this rally and uh, I'm very enthused, you know, for coming in to join this rally is quite important to me because I believe in Yoruba nation. Um, I think it's high time we make it work. And I thank you for inviting me to say something. Um, the thing is, we are overdue to stand on our own we want self-determination we've been asking for this but people who just want to be president at all costs they are joining us together at all costs and that has to stop as it is now i i am old and i want to leave a good legacy for my children and my grandchildren i want yoruba nation where my children will flourish where they will get their right like everybody where everything works where there is equity equal opportunity for everybody where there is no marginalization we should not be marginalized in our own country but you find out that in this country that is out there today in that country there today you just have to belong to a particular group before you can eat part of the goodies of the land so it is not fair on everybody we want fair play. I came here because I want a better Nigeria, a better you know country for us, and that's why we chose to go it on our own. We are appealing to British government to help us achieve this. We are appealing to the colonial masters. They put us together in a marriage that will not work. We have been suffering under that that uh, uh, amalgamation we will not like to continue that way. We want our children to have education. Yes. We don't want to be running abroad to get education. Yes. We want to be able to get opportunity in our own country. So create for us, help us enhance it, make it possible for us to get a nation that works for all of us. We are asking for a nation where that we can call our own that works for us all the people go to school out there, they have no job. But their own people who didn't go to school are assuming all the important positions. It cannot carry on that way. We want our own right. All right let's we go back straight to, to the studio. Maybe they have one or two questions for you, Mom, before you go. Uh, uh, let's come back straight to you, Mr. Archie. Maybe you have one or two questions and I can relay back to her right here. We're still live on Star Radio UK. Thank you very much. The question from the studio is uh, Obasanjo was there for eight years, is a Yoruba man. Why did Obasanjo not get the self determination for the Yoruba people while he was there? That is the big question today. Now, the same Obasanjo turns around today and informing us that we are overdue to have a Yoruba nation. When he was in position, he should have made it possible. But he was busy doing Georgia with the, with the northerners. He was even trying to convert to Muslim because he wants to be accepted there. Instead of helping your own people to get their entitlement. Why didn't he do it then? Because he wanted to be in charge that time. Mm. So it is self, you know, gratification that makes it impossible for many of them like that. They know it is a wrong marriage. The marriage of North, South and uh, Southwest, it is a wrong marriage. But we put up with it for the hundred years that the colonialists have signed us under them. Now, we have children and grandchildren who are beginning to question us we have children and grandchildren who are beginning to ask us if we are sleeping. So it is a shame that many people who have been in position there before and they never facilitate how we can get our own So we are the UK Parliament is aware of what we are asking for. So we are appealing to everybody, let us stand together and be steadfast and see how we get it. We want a peaceful discussion, peaceful, peaceful request, and that is why we are speaking now. So please, everybody, be ojú bá farabalẹ̀ arimu keep your eyes open and let us continue the way we are don't let anybody intimidate you because we are not benefiting anything by being under this thing look at the uh, the uh, uh organogram of the running of the country every palmsec is a uh, is a northerner every commissioner every minister out there in fact you cannot go to that area and get job it makes me i cry for that country i don't think we can take it anymore mm. we cannot take it anymore thank you very it's much it's getting too much thank you we, we, let, we let you go uh, we got one more person quickly marriage afẹ́ my law.